wọ́n fẹ́ bẹ̀rẹ̀ o wọ́n fẹ́ máa ṣó o wàá ló máa ẹ bá mi sọ fún o kó má ṣe ṣó o rárá kó má ṣe ṣó o dá mi ò ní gbà rárá ẹ wá o mi ò ní kẹ́ lọ kọ́ fún nébọ̀ yín o <laughs> má lọ di nǹkan tó jẹ́ pé <laughs> ẹ káàbọ̀ sórí ètò wa Miliki Express ti tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo sọ fún yín lánàá nígbà tí mo lọ pé mo ṣì ń padà bọ̀ èmi àti Prince ni mo tún tún lọ wọ́ wọn wá léèní pé ọ̀rọ̀ phd àná yẹn àti ọ̀rọ̀ ẹni tán tòsí lórí síbẹ̀ wàhálà àwọn tèmi fẹ́ gbọ́ wọ́n á parí ẹ̀ fún wa lẹ́sẹẹsẹ àwa tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu àwọn nǹkan tẹ́tí ní ká béèrè ẹ̀yin tẹ́ ti pè mí pé àdámì o ẹ bá wa béèrè nǹkan báyìí lọ́wọ́ Ọkùnjídé Ọkùnjídé Mọ́rọ́fọ́lú ẹ bá wa kí àwọn àlejò wa. a máa tún kí yín o ẹ kú déédéé wòye o bó o ní o ẹ kú gbádùn ìjọba yìí á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sáìkú tí ì ṣe baálé ọrọ̀ o gbogbo abáyé náà láfọpáwọ áfíríkì jóbi àlùlẹ̀ igbó kùtàkùtà. Hmm. wọ́n ti sọ ah, mo èmi lẹ́ẹ̀kì ọ̀kùnjìjì tó bá máa sọ báyìí wọ́n á yànnà náà ẹ̀ ọkùnjìjì mm-hmm. ńgbà tá à ń lọ lánàá a fi ọ̀rọ̀ kan kọ́ ọ̀rọ̀ mm-hmm. phd mm-hmm. àti àǹtí ẹ wá jẹ́ ká mú láti ibẹ̀ yẹn nígbà tí ọlọ́run wa ti bùkún fún yín báwo ni ó ṣe wá rí lára yín pé ah, ọmọ tí mo dẹ̀ ń lé lóyún hospital rèé o tán ti ń fa omi sí lára báwo ló ṣe rí lára yín pé àwọn ló ṣe tún wá dìyàwó mi lé ní tẹ bá wò tẹ bá rántí kí ni àwọn kan tẹ máa rántí ìgbín tẹnumọ́gi oògùn. Hmm. nǹkan tí máa rántí náà nǹkan kan tó wá ṣe láàrin màtí àwọn pé tí máa ń ro nǹkan kan lọ́kàn òun náà máa ń ro lọ́kàn níjọ́ kan mo ní mo kàn tiẹ̀ dẹ̀ ń ro níjọ́ kan mo ní ah wípé ó mà ní bọ́lọ́ máa ti ṣe nǹkan ọkọ máa ní ọ̀rọ̀ kọ́ọ̀tọ̀ yìí o wípé ẹni tí mi tiẹ̀ mọ́lé ẹ̀ tí mi táà ṣe bí táà ṣe àásìjọ wà lórí bẹ́ẹ̀dì àásìjọ máa sùn àásìbímọ fúnra wa àṣẹ́wò náà máa ń rò bẹ́ẹ̀ náà máa wò pa ah, látòṣogbo ah, báwo ni <laughs> wọ́n á sọ pé bó ti ní ìyẹn ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ọba di àwa méjèèjì mú dáadáa àdẹ̀nífẹ̀ àti dọ̀rẹ́ ara wa àwọn ẹlòmíà pé wọ́n máa ń sọ pé àjọra wa wọ́n máa ń la àjọra wa mà ní kódà ah, àdúpẹ́. kò méjì dàpọ̀ méjì ẹ̀jẹ̀ <laughs> ti dà ẹ̀ ṣé àwọn ò kì í ṣe ọmọ ilẹ̀ wa ni yorùbá ni ọmọ abẹ́òkúta ni wọ́n ah. àmọ́ abẹ́òkúta abroad. <laughs> ẹ ti yé yín. ẹ ọ ti yé ó ti yá àwọn tiwa náà lé pé abẹ́òkúta abroad tó a ti mọ. ká má lọlé náà kan. bẹ́ẹ̀ ni ẹ ti fi style tó lọ síta. ká má mọ̀ dáadáa bí nǹkan àmọ́ èmi gbẹ̀gìrì àtọ́yọ́nà fi tọ́ mi ọmọdé ọ̀hún lé báyìí ni nígbò bá tẹ̀ ti dágbo ilé wa náà wọ́n ti pé gbogbo wa àjọra wa náà ọmọ ẹ̀gbọ́n kò sọ́mọ ẹ̀gbọ́n kò sọ́mọ àbúrò mm. àti pé nínú ẹbí Mọ́rúnfólú tí ọmọ ẹ̀gbọ́n àbọ̀mọ àbúrò tá a bá gba ọjọ́ kan lọ́wọ́ ara wa mm. àbí ọjọ́ méjì sẹ́mi pé orúkọ a lè pẹ́ra wa lórúkọ òní bẹ́ẹ̀ nù gbẹmọ̀fó ọ̀pẹ̀ ń bọ̀ dání ah. ọ̀nà ọjọ́ kan tó fi jọ ọ lọ kì í ṣe kékeré ọ̀pẹ̀ ń bọ̀ dání nítorí ẹ̀ náà ibi wà wà rẹ́ lómi tó ń pẹ́ àǹtí símíà àǹtí àdíjá nǹkan kan àǹtí kìíní bọ̀dá sálù bọ̀dá kìíní kan tó bá bèè pé ẹni tó ń pe ẹnìkan bọ̀dá yẹn kí ni ìyàtọ̀ tó wà nù ọjọ́ orí wọn ó lè jọ́ṣù kan ó lè jọ́sẹ̀ méjì àmọ́ táwọn bàbá wa fi lélẹ̀ ni wípé àgbà ni àgbo máa jẹ ìgbé ńgbò ti fi kódà kó fi ìṣẹ́jú jù ọ lọ ọgbà náà ọgbà náà bó pè láǹtì láti ṣe lọ́dọ̀ wa nù. <laughs> nígbà tẹ́yìn wá ní àwọn ọmọ mi wà pé Abẹ́òkúta abroad ni wọ́n eh. ẹ̀yin dẹ̀rẹ́ ìgbẹ́giri atọ́yọ̀ ni eh. ẹ ṣe lè fún wa ní oríkì àgbòlé yín.